bẹ yóò sì máa bẹ ń sì ń bẹ lópin ìgbà tó ní káwa náà máa bẹ fúngbà díẹ̀ abẹ àrọ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọlá àti ọlá àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ ògbẹ́ni alkiyamu èyí tí a ní ká fi bára wa sọ̀rọ̀ ní òní òun náà ní nípa khalifa ẹlẹ́ẹ̀kejì torí a ti sọ ń pa khalifa alákọ̀ọ́kọ́ ní jímọ̀ tó kọjá òun náà ní sayyidina Abubakar radiyallahu anhu eléyìí wa ni Umar bin Khattab kọ́ló bá ní yọnu sí ó jẹ́ kan náà sàábé tọ́lọ̀ nífẹ̀ẹ́ pípọ̀ bó tilẹ̀ jẹ́ pé ní kó tó gba Islam ẹnìkan tó le koko ni ó le kókó máa mùsùlùmí ó fi àjẹ oríṣiríṣi ó fi àjẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹnìkan tó láyà ni kò bẹ̀rù ẹnìkan tí wọ́n maka tó nímọ̀ ó sì ní agbára ó sì ní àlàáfíà gbogbo maka ni wọn Umar bin Khattab ńgbà tọ́lọ́ wọn akọ́ Islam fún un ìjọ tẹ́ẹ̀rọ ìkóló ẹ̀kẹ́ pa òjíṣẹ́ ńlá Muhammad sàlùsàlẹ̀ ọ̀nà ń bẹ nu wọn wọ́n ti múra ó ti yọ̀dà ẹnìkan náà mùsùlùmí tó gba Islam tí yóò fi Islam rẹ hàn ó níbo lọ lọ ó ní lọ bí báyìí ó lọ àbúrò rẹ obìnrin òun náà ti gba Islam ó gba Islam ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ Umar ló bá gbalẹ̀ rẹ lọ lóòótọ́ sì ni ó bá wọn tí wọ́n ń ké Kùránì àtọkọ rẹ̀ àwọn kan pé nígbà tọkọ arábìnrin Fatima kọ́nà bá ní ọ̀sùn gbogbo abẹ́bẹ́ ni ló sá sí torí pé ní Umar kì í ṣe ní táwọn èèyàn òkèrè òkèrè Umar obìnrin àbúrò rẹ̀ pẹ̀lú imani ó jáde sí Umar ó ní mo gbọ́ ń bá ìpa rẹ̀ ó nílò tọ́ ni mùsùlùmí ni mí kùránì tanka ń bò kàwọn àyà yìí wa ana ikhtartuka fasami' lima yuha innani ana Allah la ilaha illa ana fa'buduni wa aqimus salata li dhikri inna sa'a Umar ronú ó ní gbogbo àwọn ère táwọn ń sìn yìí àwọn ère táwọn ń sìn yìí kò sí ní tí wọ́n ń ṣe fún wọn lóore wọn ò fún wọn lẹ́mìí wọn ò fún wọn lásìkò kò sí ní tí wọ́n lè ṣe àwọn gan-an náà tún tọ́jú àwọn ère yìí kí ló wá dé ó wá lo ọpọlọ tó ló nímọ̀ ó máa ká ó máa kọ lọ́lọ́mù ọba wa fi imáni sí ọkàn Umar ló bá lọ rí bójú sẹ́ńlá Muhammad ló bá gba islam àtàrà ìgbà islam umar na mùsùlùmí lè jáde díẹ̀ ní maka láti fẹ̀yẹ́ pé ní mùsùlùmí ni wọ́n a sì máa ń pẹ́ ní lọ hijira ńgbà tí ń fi lọ hijira ti tẹ kò fi bò kò fi pamọ́ olóòn lọ hijira ẹ̀yìn tó bá fẹ́ káwọn ọmọ rẹ̀ ó dọ́mọ òrukàn kó pàdé lọ́nà kò sẹ́ni tó pàdé umar tó ìdè a sì ti mọ̀ pé ní oní khalifa ẹlẹ́ẹ̀kejì ó sì tọ́jú mùsùlùmí gbogbo ní tí wọ́n bá ń fẹ́ tó jẹ́ tọ́ wọn nínú dúkìá betilmal ní fún wọn a gbọ́ pé ní àwọn àwọn ọmọ òrukàn tó ń ro oúnjẹ jẹ fúnra rẹ̀ lóró rẹ̀ gbóúnjẹ lórí ara rẹ̀ ló gbé wá ní ẹ̀sẹ̀ fún wọn ní ẹ̀jẹ̀ lónìí kí wọ́n máa wá gba oúnjẹ ní gbogbo oṣù ní betilmal sáwọn olórí wa ń ṣe bẹ́ẹ̀ lónìí àfi ká tanra wa lásán ọlọ́run ọba kọ ikú umar kó jẹ́ ṣèyídí ń kírun lọ́wọ́ ẹni tá a tún lè rántí máa ń kírun lọ́wọ́ tí wọ́n pa ní nàìjíríà wọn ni Jafar Mahmud kọ́ ló bá ní yọnu sí ń kírun lọ́wọ́ ní pa ẹ̀ ń fọ̀bẹ̀ gùn eléyìí ní sẹ́lẹ̀ di ikú umar kọ́ ló bá ní yọnu sí kọ́ ló bá yọnu sí gbogbo ọ̀sán àbí òjíṣẹ́ Allah Ànábì wa Muhammad we give thanks to Almighty Allah